adúpẹ́ ní ọ̀dọ̀ náà náà bá sí ọgbẹ́ tó sí atọ́lọ̀ ìgbé àti ìgbé fún adágúrò Muhammad tí ọlọ́run àti ìgbé tí ó jẹ́ àtàwọn ará ilé àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀mí tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfúnná tí ó fi jẹ́ òfin ìwé lánàá a ti àyẹ̀wò apá kan nínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ wà tá a sọ lórí nígbà tó lọ́wọ́ àdìgbò ọlọ́run tó bá ń tó àtúbà dà yìí pé alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run pé pé oníṣẹ́ olùdókòwò gbogbo ẹ̀dá lórí ọ̀ràn wa asọ̀rọ̀ díẹ̀ nípa àwọn táàmù nínú ẹ̀dá ti bẹ lókè ìta àbójúrí àti tọ́lọ̀ fún àwọn ọ̀pá rẹ̀ nínú ẹ̀dá tó ní ilẹ̀ náà. àtúntò ọ̀fẹ́ ètò àfojúrí nínú sọ́dọ̀ ń sọ fún wa ṣùgbọ́n ìta àfojúrí sọ́dọ̀ ń sọ náà nínú ọlọ́ba sọ pé fún mọ́rọ̀ dání náà kù asfalata bíbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ta ìgboro sọ́dọ̀ tó ṣe nígbà tó bá bá fẹ́ ṣe náà ọlọ́wọ́ padà sí asfalata bíbí ibi tó lọ sí gbogbo mi lọ àjẹ́nà ń bẹ lókè ọbẹ̀ yẹn láti fìdíra ti mú ta ọlọ́run ti ya ikú rẹ̀ lásán ó ti dé ibi ayé àtọ̀ àti sámà ìgbẹ́ yìí ná ìsàlẹ̀ pátápátá ló ń wà lọ́dọ̀ fún nínú sáàtì ìbòjú yìí ni ọlọ́mọdé o ọlọ́mọdé tó wà àti rẹ̀ ọjẹ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run ti bẹ a ọ̀rọ̀ nípa ìtàkùnjú rí nínú àwọn ẹranko nínú sáàtì mẹ́tọ́bá nínú tí ọlọ́run dá ní ìfẹ́ yìí tó sì fi ń sọ fún a ẹ̀yin ọmọ ìlé ènìyàn ìtọ́jú ní mi wa tó fi tọ́jú wa òun náà ní epo pẹtrol tí èsì pé bàbá ẹnìkan ló gbé kì í ṣe pé bàbá bàbá ẹnìkan ló fi bẹ́ẹ̀ ọlọ́run sì fi di ọrọ̀ ajé fún àwọn orílẹ̀-èdè tó lè gbé ẹ̀ńtọ́ mọ́tọ́mù wọn mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wádìí fẹ́ bá rí ẹ̀sìn lórí pé kí di eléyìí kí ló di eléyìí ẹ̀rí fi orí ọlọ́run tó yọjú ẹ̀ síta láti tó tó láti tó fọmọ jẹ́ nílò nílùú arábíà bí ọdún mélòó kan ó tó àwọn olùkó ti ní next four hundred years ló gbàgbá yìí bá ti lu epo wọ́n fi sí intervention pé àwọn òfin ìfọ̀sàn yẹn rárá pé bí bẹ̀rẹ̀ sí i wọ́n kàn ti jẹ́ ìṣẹ̀ lásán yìí kò sí kò sí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ wà lọ́wọ́ ẹ̀wọ̀n tó lọ lọ́wọ́ àwọn ọmọ kuwait ìkànnì wọn tí wọ́n bá ti pọ̀ ní ó ní ilé àwọn kò síbi kí ẹ tí wọn ò ní gbé kó lábẹ́ ìlọ́pàá tí yàrá àti ìdílọ́wọ́ tóbi tóbi tóbi wá àdẹ́kù ìwé tí tó bá fi lè gbà fún ìtọ́ wà lọ́dọ̀ ọ̀rọ̀ dénú. ó ní bí ìgbà tí Saudi Arabia wà lókè òkè kan tí yàrá náà wà lókè kan lọ́wọ́ á jẹ́ tóbi tí mo ti mí iná ní kò méjì láàrin méjì. báwọn fẹ́ máa pa ipò Saudi ìrọ̀rùn ìrọ̀rùn ni báwọn fẹ́ máa pa ti yàrá náà ìrọ̀rùn ìrọ̀rùn ni tòbí ìgbà tó ẹ ẹwù fi ọlọ́ọ̀ bẹ́ẹ̀ náà ní Imarat bẹ́ẹ̀ náà ní kọ́fà àmì Amẹ́ríkà náà ní tiwọn Nàìjíríà náà ní tiwọn ìlú àdéhùn lóyè ọlọ́ọ̀ kọ́fà àtàkùnbé lóyè tòbí túmọ̀ tí tọ́ba ti pé epo wọn ti dìtẹ́kì ẹ̀ láti gbàtí àwọn òkú ní mú wa tẹ̀lé bóyá wọn tó àwọn ẹ̀dẹ̀mọ̀ tí bá gbádùn wa ìṣe èèyàn fi fẹnu bá nù ẹ̀dá ọlọ́run tọ́lọ́n fi tọ́jú ọmọ ẹ̀dá ènìyàn àtàyè sí ìkọ́ ọmọ ẹ̀dá ènìyàn ntọ́kọ̀ jáǹtìrẹ rẹ ni téèyàn ò lè tọ́ tán. àìsí sọ fún ẹgbẹ́ àbáwá rọ́ọ̀dù ọkọ̀ ní tẹ̀síìrì rẹ ẹlòmínà ló sọ náà. ike pàtẹ bá ń ṣètò ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀dá kọ̀ọ̀kan tẹ̀ ń wúye lórí orin tọ́lọ́n ti fún un bí bàbá ẹ̀mọ ìtumọ̀ díẹ̀ nínú alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run tó ti gbé olóńtọ́ ju gbogbo ẹ̀dá pátápátá lórí wa. ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ kọ̀la káàkà yẹ̀wò lórí rabbil alamin òun bayanu ṣẹ́yìn ní wùdú ìtẹ̀lẹ́fíyà tẹ̀lá ìtàn ààlẹ́ lẹ́la àti. sísàlàyé àwọn ojúpadà kan nínú ọ̀nà tọ́lọ̀ ń gbà tọ́jú rẹ̀ rúfin rẹ̀ àwọn ọ̀rẹ́ ìdẹ́nìyà nínú tí ojúpadà tọ́lọ̀ ń gbà tọ́jú wa tá a bá wù ú ọlọ́run tó ń pàṣẹ ìtura sínú ìmúkura wọn. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ onáà ni ìfìyàrò làbdùlẹ̀ kọ́lù wọ̀tọ̀wálì nàìjíríà tàbí nàìjíríà tìlì ní àwọn ìwà àdá. èrò ọlọ́run fífẹ́ ọlọ́run ipe mo fẹ́ dá ọmọ ẹ̀mí ènìyàn báyìí láti ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ìrọ̀jú ẹ̀dá mi mo fẹ́ dá Abdullahi mo fẹ́ dá Muhammad mo fẹ́ dá látọ̀dọ̀ ọlọ́run ni sọ pé ìdá ọ̀dà lálẹ́ ìfẹ́ ọlọ́run tọ́ba ti lé tọ́ba ti gbé olóko fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ ni kọ́tà tó gbéni o kó n fẹ̀yà kó n fẹ̀yà ọmọ abẹ́ tó ìgbà rẹ̀ ọlọ́run bá sọ pé wà máa tàjà ọ̀nà ìlà ayé àjà àwọn rọ̀gbọ́lẹ̀ àlámì ìtẹ̀yìn fóró rẹ̀ fẹ́ẹ́fẹ́ fẹ́ẹ́ mi ẹ̀ ẹ́ lé ní ìwà tó bá bẹ́ẹ̀ yọ̀ọ̀dá lọ́sọ̀tọ̀ títí màá ti pé kèé téèyàn kan lọ́mọ àmọ́ tẹ̀ta fún ìfẹ́ wálé ayé ọwọ́ pé wọ́n wá lọ ilé ayé ọ ẹ̀ka látọ̀dọ̀ ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rọ bí yà nìyẹn ibi tó ti ké kí ara nìyẹn ọkọjá sọmọ mọ́lẹ́ àti ọ̀sọ̀ tó ń lu ìgbéró ẹ̀ nígbà tó ń gbèrò lágbájá ní ibi nígbà tó ń gbèrò ẹ bá ń pe jésù lọ́lọ́kọ́lọ́ tó ló wù ló tó tún wù ló ẹ bá jẹ́ ń pe mẹ́lẹ́ tí ń kà kó tún wù dáadáa tó ní tó lóní ìrádà tí ó kó fẹ́ kíkà yọ̀ ọmọ ẹgbẹ́ bíbẹ́ nípa ọ̀gá méjèèjì èrò wípé dídákọ́lọ́ ń dá ẹ̀dá olùtọ́jú ẹ̀dá ọlọ́ọ̀bá sọ́dún tó lọ́sọ̀rọ̀ pápá ayé àti sílé ọlọ́ọ̀ni wàrà ọ̀dùkúfà yàtọ̀ lókun àyàtà wọ̀yà kọ́ máa dáná láwọn olè ní yàrá tó tóbi ha náà máa yíwọ́ tààlà àmà ìbéèrè yìí wàrà ọ̀dùkúfà olùtọ́jú rẹ olùwà rẹ tọ́jú olùtọ́jú rẹ ní orí ọ̀ yàtọ̀ lókun àyàtà ẹ̀ńtọ́ bá bọ́ sínú òfẹ́ rẹ ní máa dá.

bẹ́ẹ̀ náà nínú àwọn ààyè láti lọ ọmọ ìjọ tòmọ́ lọ́wọ́ ọlọ́run tẹ̀sà mọ́tà kò sí àyà kẹsẹ̀ tó tọ́ka sí káwọ́là asọ́bìnrin péré láti tó wọ́n bá lọ tí wọ́n rà á dáyìí wàrọ̀ bùkà yà kálukú mà yà dá wà yà kàtà ọlọ́run bá rẹ ní màá ńtọ́bá wù ní màá dá máa ká nàlá òmìnira ìyá a káàbù tí wọn sábú dídí na ànábì na sọlọ lọ àyè ọlọ́ọ̀ni ọ̀sẹ̀ sàlọ́dọ̀ wọn subhanallahi wa ta'ala àmúmá ìṣèlú to tó fún ọlọ́run ọlọ́run ọba máa ó sì gata yọ gbogbo táwọn káàbù yìí kò kọ́ lọ ó ti bọ́ sínú alihamudulilayi rọ̀bìlà alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ni olùwé gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run tó sọ fún wa ní túrọ́tù túra ayé forty nine àti fifty ọlọ́run bá sọ pé lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha'u yahabu liman yasha'u inatha. ويهب لمن يشاء الذكور أو يزوجه ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر ọlọ́ni lílá ìwúlùkù sàmà wà lọ́wọ́ ọlá sàmà ilẹ̀ bẹ́ẹ̀ yẹn àti ibi bẹ́ẹ̀ olùdé kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kọ́kàn wá kọjá lórí ìpẹ̀lẹ̀ èdè tó kọ́ wá pa bùrú bẹ́ẹ̀ kọjá kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sínú rẹ̀ ọ̀pọ̀ débi pé kọ́mọ pé ibi ká ló ti bá mi bọ̀ mo sì fún lọ ìmọ̀ ọlọ́wọ́ bá fi ṣe lè láàyè oníkó sàmá wà á ti wà láàrúbí gbogbo ọlá ti bẹ́ńsọ́mà olùdó ọlọ́run ló ní ẹni tó ti ṣe ẹ̀mí haramu ọlọ́run ìtì gbogbo orílẹ̀-èdè ilé ìmúlọ́rọ̀ ayé wà lò ya ló lò ó ní yafadukú máa máa dá o yahabu ma yàtá òdì náà lọ́wọ́. yọọ máa gbìyànjú pé dákun já bí ìyàwó mi obìnrin náà yìí já obìnrin náà yìí èlò ọlọ́run obìnrin náà wáyà máa yí òkúrú ọlọ́run àti wà wù ọlọ́run fún lọ́kùnrin ìyàwó lè já gbìyànjú tí ó fi ẹ̀mọ́ lọ́jọ́ alẹ́ kó o ti ẹ̀bùn bó tún fẹ́ mi náà ọkùnrin náà ní ni ọlọ́run ló أو يزوجهم سكرانا وإناثا ẹnitọ́ba kò wọ́lọ́ atọ́fin atábú wọn adógún ẹ̀rù ni ẹlẹ́ẹ̀kẹ́rin kọ́ wọ̀nyẹ́jà ló máa ń yíyájà wọ àfihàn ẹnití ọlọ́ba wọ ọlọ́run ọlọ́run níjọ́ gbọ́ kó gbogbo àjòjì yóò yóò lọ yóò yóò bá yóò sọ wá ní màá ń dà láàmú ọlọ́run. tí èyí dé yòó di mọ́nu ọ̀wá tó mẹ́kọ́ wọ́n yà ayé kádàrá lọ́lọ́run padà <laughs> nígbà tí wọ́n bá analáìsí pé kí níwáyé lọ́pàá alágbájá ìṣẹ́ lè mú lọ dókítà gan ọ̀rọ̀ ta nípa ọlọ́run yóò mú lọ. sọ ni kò sí kò sí kádàrá ọlọ́run lọ́wọ́ rárá. wọ ọlọ́run ti ní àgàn yóò ìbí òsì lọ́lọ́kan mi tó ń bí ma ìgbà tó lọ́n kádàrà di ẹ̀sìn lọ. náà yóò di àwọn mi yóò tún bí ẹ̀sìn òní gbọ́gbọ́. wọ́n máa la dáìsì yẹn kí ti àlọ́ rẹ̀ kí n gbàgbé gẹ́gẹ́ ní analysis gbogbo rẹ̀ analysis gbogbo rẹ̀ kádàrà ọlọ́run kẹ̀kẹ́ tó padà bẹ̀. analysis náà lẹ́ẹ̀mọ̀ ti lọ lẹ́ẹ̀mọ̀ kọ́lọ́wọ́ ọba kó tiẹ̀ kọ́kọ́ dá ẹ̀dá ó ti bẹ̀rẹ̀ rírí ẹ̀dá láti di àtọ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ rírí ẹ̀dá àtọ̀ tó ti tá a bá rí gan á fẹ́ ẹni pété ta ọdún ti jáde èyí ò lè gbé jáde yóò sáré lọ ọ̀pọ̀ lórí bọ́bá ní ìjà tó wọ́tọ̀ láàrin oṣù mẹ́ta yóò ti jẹ ẹ̀tọ́ pẹ̀lú ẹ̀tọ́ pẹ̀lú ẹ̀tọ́ lórí ẹ̀tọ́ nímú ẹ̀tọ́ lórí yàrá ẹ̀wò bí tóbi ọlọ́run. innahu alimun qadir dájọ́jọ́ ọlọ́run ọba ojú mímọ́ ní ọba ojú àbálò ìjọba fẹ́ ṣe ni àti sọ wípé àlùkùdúrà ó yàtọ̀ sí àlùkùwà àlùkùwà lágbára àlùkùdúrà nínú ìkápá nígbà tí èèyàn bá ní kúwà ló ní kúdúrà ṣùgbọ́n èèyàn dín ní kúwà kọ́mọ̀ ní kúdúrà gbà mí nígbà wọn tó ń tọ́ ṣe ọmọ ọmọ ọdún mẹ́fà tó ń yọ gbàgbọ́ káwá ní dájú òwò òdìgbé ó ní kú wà mọ̀ẹ́kù ní kú dírà tó òdìgbé nìyẹn. ọlọ́run bá sọ pé ìnáwó àléébù ọ̀dì òun ọlọ́run ọba òun ní ìkápá lórí gbogbo tó ń bá ń pè é ṣe pé agbára ọwọ́ àjẹkù bò nǹkan àkọ́kọ́ nìyẹn lójúkọ̀ọ́nà ìmọ̀jú tọ́lọ̀ ona ni ta to ni takwiruhu min al-nutfati ila atwar mutaaddida fi alam min fi alam min alam al-ajinna wa qabla wiladati ona ni ti to ju tolo ori ko lo lo me de ni ngba tó ti farm mama to gbogbo farm ko ba ko le ba ni gbogbo abodo tomo ya orogo ibi tolo ti níbi ètò sọmọ bíi tí wọ́n tẹ̀ ń dá àwọn ọmọ tó ń lóògùn sí ọlọ́run náà ti bá a tó tó wáyé tó gbèsè památò tó àyè ń dọmọ sínú obìnrin à ọ̀ràn dénú ikùn mélòó yóò fi gbé bóò lọmọ ó ṣe tó bóò ọba bí ná ibẹ̀ lọ́lọ́ ti bẹ̀rẹ̀ rírí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìpele ìpele tí wọ́n ń tẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà tó ń yí padà tó ń yí fà nínú ìyá rẹ̀ síwájú síwájú kí ìyá rẹ̀ ọlọ́run ti fi ọlọ́run ti fi Rabbul Alamin rẹ̀ ó ti fi kàn sí ọmọ. ìyẹn pé yọ bẹ́ẹ̀ láti jẹ àtọ̀tà arú yẹn àtọ̀ yóò sì wá látara kíni látara ẹ ẹ egbò ẹ̀yìn bàbá ìwọ náà mọ bó ṣe láàgùn nígbà tí ọba ti dé yọ wà bọ́ sínú àpòjù kẹtọ́lọ́ ń ṣe fún màmá mọ wá pẹ̀lú ìyọ̀dà láti bí àtọ̀ tá a ti mọ̀ sọ́dà bí omi sáà bí omi ẹ̀kọ́ ọlọ́run wá lu agbára Rabbil Alamin rẹ̀ ó lò lórí ẹ̀ omi ẹ̀kọ́ ní ọ̀nà ọ̀wà di ẹ̀jẹ̀ rí bi lẹ́yìn ìgbà tó bá ti ní ti píríọ̀dù rẹ̀ tó ti di bí ẹ̀yìn ogójì ọjọ́ àkọ́kọ́ tí nǹkan rẹ̀ bá lè wálẹ̀ kì í ṣe àtọ̀ ní ọ̀tọ̀ mọ́ ẹ̀jẹ̀ ní ní ọba ní onímọ̀ tí wọ́n lè lára àtọ́ tí ń kéè ọ̀tọ̀ chemical competition tó fi tó fi bẹ̀rẹ̀ ó ti kéè ọwọ́ kómi náà wà nínú ẹ̀jẹ̀ ńlọ́sẹ̀ kùjẹ́kùjọ́ jẹ́ kẹ̀kẹ́ náà ẹ̀wò tí tóbi ọlọ́run lẹ́yìn ìgbà náà ẹ̀jẹun náà ni ó tó wá ní bá ti ẹran nú lọ́nà tó yẹ kí ọlọ́run nìkan lọ́mọ ló ti tètò rẹ̀ kalẹ̀ nígbà bá tó wá ní bá ti ẹran nú látara ẹ̀jẹun iná ẹ̀ ní ike kéwù tí máa wà ní egun yóò ti wù tí máa wà ní jọ́ìntì yẹn tọ́lọ́ ń gbé kabẹ̀ pé kí egun ọmọ máa lọ́ra wọn bó ti kú irin tó bá ní ìdí rọ́bà tó ọ̀bá ti rọ́bà sáàrin rẹ̀ tó bá ti ń lọ́ra wọn wàhálà yìí ariwo ọ̀pọ̀ ẹni irin tó ọba dẹ̀gbẹ́ yóò tètè jẹ ìdí tó dá ti tẹ́ mọ́ bẹ́ẹ̀ náà yẹn. tí nǹkan bá fi dábẹ́ láì gbé tó rẹ̀ lágbó ọmọ kọ̀ọ̀kan ìdí ayé tẹ̀ yóò jẹ́ gbádùn ọmọ ìdúró mi ọmọ ìlú mi egun ti dẹ́ ma egun ti nàdé ti dẹ́kun lè di ìgbèké wù yẹn káàtì ní ìdíyẹ ẹ yẹn tẹ́ ẹgbẹ́ mi ti gbó oní ọ̀kọ̀kọ́ oní ọ̀kọ̀kọ́ bẹ̀rẹ̀ níbi ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà náà lè yí ọ̀wá di egun ó di egun èdè ó di egun yóò di egun èdè ó di bọ́bọ́ ó di bọ́bọ́ látẹ̀lẹ́ egun. ilẹ̀ ẹ̀rún oṣù ti wá yọ ẹ̀wù ti tóbi ọlọ́run ẹ̀wù ti tóbi ọlọ́run ta ló ń ṣe ìtọ́jú yẹn ká ní làá lẹ́bi ọlọ́run ọba àdébí ọlá náà ni eegun kórìtìrìtì lára oríṣi ara wa náà tún kórìtìrìtì tí ọ̀bára mu rárá ọ̀tọ̀ di etí ó ti wà lára spam yẹn ó ti wà lára ẹ̀jẹ̀ yẹn tó ń dibẹ̀ lọ́sùn ẹ̀ẹ̀ni réèyàn kó wá jẹ́ pé imú lọ́lẹ̀ mọ́ tó jẹ́ pé tí ọ wà èyí tí ó di imú ọlọ́run ti dé kalẹ̀ tí ó sì mọ dúró lọ tí ó fi di imú èyí tí ó de yín tí ó da wọn tí ó dọwọ́ tí ó dẹfẹ̀ alhamdulillahi rabbil alamin ẹ̀yìn tọ́lọ́run ní ọlọ́run ti dé olórí gbogbo ẹ̀dá ti tọ́jú wọn. bẹ́ẹ̀ náà ti ní ẹ̀jẹ̀ èdè òdì ẹ̀jẹ̀ àtòwìtì ẹ̀jẹ̀ méjì dání èdè ọmọ pọ̀ tí ó ní ọ́fíìsì nù èdè òdì ní ọ́fíìsì nù ìwọ náà wàá wòye sí oríṣi ara bọ́lọ̀ ń ṣe fún ọ bọ́lọ̀ ń ṣe ṣe àti fọ́nkíyàn tí kò ń ṣe tọ́lọ̀ ń dàbọ̀ tó ṣe yí pé a lè mọ̀ ọ́ lámọ̀tàn làbá wa fi rọ́ọ̀dù kò tí bá ti fẹ́ sọ̀rọ̀ lórí rọ́bìlà alàmì náà káàbì kọ́ ọ́nà àbá àkẹ́ni rọ́bìlà alàmì tólù sẹ́yìn alukur'an ó kó ìdá méjì nínú mẹ́ta nínú alukur'an ṣé àkíyèsí lọ́lọ́run tó wà nínú kur'an lórí rọ́bìlà alàmì náà ó tó tu tọ́jú lórí kur'an kíkẹ́ ẹ̀ fi gbọ́ sùnmọ́ rọ́bìlà alàmì náà yìí. náà wàá wo ti ń bẹ ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn bàtà ti sọ̀rọ̀ ẹ̀ àtúnkọ̀lọ̀ àtúnkọ̀ àbá ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ọgbọ́dọ̀ mọ́ ti lára ọba ti lára olú ẹ̀fẹ́ olú ẹ̀fẹ́ dájú wá sí i ìgbà mi ní ẹlẹ́jẹ̀ la kéde ní oṣù tó ọba tó ẹ̀wù ọlọ́ bẹ́ẹ̀ náà òun náà ní tẹ rẹ̀ ti ṣe ìtàn bẹ́ẹ̀ tó ṣe pé tọba wọnú bàọ́lọ́jì ó ní wọn ti ya ìtàn sáré yẹn gbogbo ẹ̀ lè ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló ti ní kọ́lẹ́ṣẹ̀ pẹ̀lú ara wọn ibìkan lè máa bìyàn bí orí báyìí ó sì máa àfẹ́kì yẹn bí ìka tó wà lẹ́sẹ̀ tọ́jà tó múfúmẹ́ǹtì ẹ̀jẹ̀ yẹ tí ò lọ dáadáa pẹ̀lú sọ yẹ ẹsẹ̀ ó sì máa sọ yóò sì gbọ́dọ̀ láì àwọn sáyẹ̀sì rẹ sọ. tọ́ ọba di ọwọ́ rẹ mú tọ́ ọba di owó pọ̀ tẹ́jú kúrò dára máa rí pàṣẹ láwọn oríṣi ara mi ẹ̀wù ti tóbi ẹ̀jẹ̀ yẹn gbogbo ara tí ọ̀gbọ́dọ̀ bá wàhálà dé kan bá ń tó jẹ́ pé ìkànnì tí wọ́n bá fún lóògùn ìtàn òfin gbádùn torí pé tó polówó kò mọ̀ yìí pé ìsàn ní yọ lẹ́nu yọ àwọn òpin yìí lásán pé ìkẹta mi ni wọ́n wà máa tọ́jú nǹkan mi tí ọba tí ìtọ́jú kan nígbà tí olùwò lọ́wọ́ ti tóbi ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn náà àwọn ìpè gbọdọ̀ gbé lára tó bá dé lára ìdájọ́ ọlọ́run wá sí sí ẹgbẹ e gbogbo ẹ ẹgbẹ e ẹgbẹ ọtún ìkan ẹgbẹ ẹgbẹ e ìkan ìkan ẹjẹ pátá nù ẹ lè dé lẹsẹ kó sì máa tẹmí ẹranko gbó tàbúté lè mú lẹsẹ ẹgbẹ tẹmbẹ tó ń gbọ́ sá lọ tọlọmọba ní ọlá làbíà ó lè máa tẹmí láì tẹtẹtẹ ṣùgbọ́n orí ọ̀gbọ̀n ẹ̀kú bẹ̀ tí wọ́n gbé lọ́rùn ọ wá tó ló kú sẹ́kù kò sí nàgàmọ́. bẹ́ẹ̀ náà ni santi bẹ́ńbìsì òun náà tún dá tí wọ́n bá fún yàn lábẹ́rẹ́ lọ́wọ́ tí wọ́n bá wá fẹ́ ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n bá rí wọ́n fún lábẹ́rẹ́ ọ̀tọ̀ lábẹ́rẹ́ ẹ̀bí ọ̀tọ̀ lábẹ́rẹ́ lápá tí wọ́n ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ọba ti pẹ̀lú títóbi ọlọ́run ọmọ tọ́lọ̀ ọ̀bá ṣe bá wọn wọn ti rí tọ́jú ẹ̀wù ti tòtò á jẹ́ pé ojú kan náà ní sáwà tẹ́ẹ̀ tó nù. nínú àwọn ara wa táwa náà fojú rí arí orí iṣẹ́ tó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ òfin tàbí iṣẹ́ tó pọ̀ nínú òfin tọ̀tọ̀. àwọn gbogbo fọ́ọ̀sì ara pátápátá tí nǹkan bá ṣe abala ka abala dùkan níbi brain ẹ̀ẹ́rì làpá rẹ̀ lórí yàrá àwọn tí a máa ń ní stroke yẹn láti di brain mi èyí tó bọ́yá apá nìkàlẹ́ máa tún sí lọ́wọ́ àjọ máa fi ìnáwó apá ti di tí ò sí tí ò rí yé mọ́ lọ́wọ́ àjọ máa fi ìnáwó ẹ̀jẹ̀ sì lọ báwọn tó ti tẹ́lẹ̀ wò lọ́yìn tó tẹ́ wọn ti tọ́ ọ̀tọ̀ brain yẹn lọ́ control everything bẹ́ẹ̀ fẹ́ẹ́ rí nana signal wà láti di brain tí nǹkan bá ṣe sígínà yẹn èèyàn kàn án júlẹ̀ báyìí ní àlá tí bàbá yìí kú ju bàbá yìí ṣe fáyìn kò kọ́mọ́ ní nǹkan kan <laughs> nǹkan ti ṣe tí yóò fún sígínà yóò fún ojúre yóò fún ojúre sígínà ní ìbúrẹ́ yẹn ọlọ́run wá fi orí yẹn ní tó ṣe pé nínú àwọn egun tó le lára ibi orí lẹ́yìn ọ̀rọ̀ egun ẹ̀yìn orí lórúkà ẹ bá ń kun ẹrú ti mọ̀ nígbà tí wọ́n bá sá orí wọ́n múra ní pé sáda ti tó mú dáadáa o ẹ̀yàwó ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ torí agbára gidi ni ta ọlọ́run wá dáàbò kọ́ yẹn ọpọlọ wa pẹ̀lú onídọ́lọ̀ tó fún wa ọpọlọ náà fi ti o nítorí ti ká o ọ̀tọ̀ ni iwájú ọ̀tọ̀ ta ni tẹ̀lé níbi orí ẹ̀ẹ́dì papọ̀ ìpapọ̀ náà ní fẹ́ tiẹ̀ tó náà ti lára tọ́ bá fẹ́ mọ bóòlù yẹn ti fúyẹ́ ní wá nǹkan tó kọ́ gbá mọ́ papọ̀ ó lè ṣe tí òní gbọ́ pọ̀jù wọn wà ní ojú ọ̀dùn mara bẹ́ẹ̀ náà sì ni ojú wa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníṣẹ́ ti ń ṣe ẹlòmíràn ọmọ tó kọ́ wọn ọmọ tá ọjà ọmọ wa owó ọmọ wọlé ẹn yẹ kó máa fi alhamdulillah rabbil alamin ẹgbẹ́ mọ̀ ní bọ́lọ́run ọlọ́run ti fi gbogbo ẹ̀dá tó pé nínú tó o fi ń rówó ojú rẹ̀ ọ̀rẹ́fẹ́ nínú tó o fi ń rówó ojú fún ọba lójú wọ́n máa wá oúnjẹ wá fún mi kìí tó ní ọlọmọ owó jẹ mọ ọwọ àti máa jẹ tọjá tọdọtọ nígbà ìfẹ́ lójú lẹwù tọjá fún ó sì lè wá máa jẹjẹ fún jẹ nígbà tí mo bá pàtì ẹ wo tí ojú tó ń kópa lórí business ìwọ ti ń tàyí pé business yọ lọ gbogbo nǹkan ti ó ti polúkúmu ojú rẹ tí ò polúkúmu fún un gbọ tó o dúpẹ́ rẹ̀ lọ́lọ́sọ̀ọ́ náà tiẹ̀ owó wò lọ fẹ́ fi rà á tí ọ̀bà ti bẹ̀rẹ̀ ta ni ó kọ́ lójú tiẹ̀ lọ́mọ rílò ta ni ó kọ́ lẹ́sẹ̀ tiẹ̀ lọ́mọ abẹ̀rẹ̀ lọ́bi jẹ́ lọ́mọ abọ̀ ẹtí ọ̀lẹ́sẹ̀ táǹkì ẹni wà límítẹ̀ ó sì ní sọ̀m táǹkì bẹ̀rù ti wà límítẹ̀ ìtẹ́lẹ̀sẹ̀ ṣe kò léṣe ẹtí ọ̀lọ́wọ́ táǹkì ẹni wà límítẹ̀ ẹtí ẹtí ó léṣe kí òfin gbọ́ràn táǹkì ẹni wà límítẹ̀ dínú láì alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ti ń re gbogbo ẹ̀dá tí ń tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ náà ni imú mo bá wọn yẹn lẹ́nu ìjọ́jọ́ ọkọ̀ ìyàwó ni wọ́n ní wá jẹun. bí mo ṣe túmọ̀ wá báyìí ha ọbẹ̀ tẹ́ ẹ ti pẹ́kẹ́ tó gbé ka náà ti bàjẹ́ tó gbé ka wọ́n ti tó hàn lọ́la ìdí tó tọ́ ni wọ́n ti jẹ́ lọ sí ní ẹ̀ka ni wọ́n ti tọ́ àwọn káwọn tó gbé àtọkọ àti ìyàwó wọn wọ́n ti bọ́ wọ́n ti bá bí kan <laughs> ẹ wo ti tóbi ọlọ́run jẹ́ ìyàn ìjọ pààyàn náà ẹ wo rẹ̀ tí ẹ bá tó pẹtrol ní èdè tó ní ah, ọbẹ ọbẹ ọbẹ da epo nù tófù tí ẹ bá ti bẹ̀rù ah orun pẹtrol ní máa ń rún orun ní máa ní ọkọkọ lọ gbàdá fún mi báyìí lọ́nà fún yàn ní mú tó lè gbóòórùn orí ni ó jowó lọ owó wò lọ gbó jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí. níbi eko wọn ó ti rí pẹ̀tó nàìjíríà wọn ó ti rí ni àbí báàgì wọn ó ti rí ni ọlọ́dọ́mọ yìí sísá àti ìbàdí kó nu inú wọn wà kékeré tí ìbàdí kó pamọ́ orí ọlọ́run tí ò ti fowó ni àwọn a fi ń sọ̀rọ̀ àfàwà rọ́ọ̀sì ó ní alihamudulilayi àrùn ọ̀pẹ̀ tó ní kí kọ́rọ̀ òsì mọ̀ jáde abẹ́nu kọ́ wà ní táńtà ọ̀rọ̀ síbẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ là ń gbọ́. alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ni ọba tí ń tọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀rọ̀ tẹ̀bẹ́lómi náà dẹ́nu ní ó lé ní àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba fi lu àwọn ẹ̀mí gbọ̀ngàn kan demonstration yóò gbìyànjú àti fi demonstration fún yín kí ọba tún lè yí ẹsọ gbogbo ọlọ́run ti gbọ́ gbogbo ẹ̀ lẹ́wà tó mọ ọlọ́run ọlọ́run ti gbọ́ gbogbo ẹ̀ káká àwọn ẹ̀yìn ló bá lè wàá gbé ẹ wo ti tóbi ọlọ́run ẹran ní ti ìdúrà wọn ewu ní ìdúrà wọn ọ̀rọ̀ ti ń jáde Allahu Akbar lọ́lọ́run ti sọ fún wa ìgbé ẹ̀ẹ́ alẹ́ bí asásàkó ńlá lẹ́yìn. níjọ́ tó dàbí ìyáàmà wà kọ́ọ́lù ìdùnnú ìdí oṣù máa ń tẹ̀lé lójú máa lé ná kọ́ọ́lù àǹtọ́kánná lọ́ọ̀bù lẹ́bi àǹtọ́kákùnrin lájẹ́ yìí ọmọ ẹ̀dẹ́ mi ọmọ bá awọ rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ nígbà táwọn bá ń tẹ̀lé yá ọmọ tẹ̀ ọmọ tẹ̀ ọmọ tẹ̀ níwájú tó tó

níta fíìlì bàbá wa máa lọ lọ fọkàn kẹ wọn tí mò ń gbọ́ lẹ́nu wọn wọn ní àwọn àbá àkàtọ yìí tó wà kọ ọdún méjì lóde ipe nǹkan ọmọkùnrin wọn ni àti nǹkan ọmọbìnrin ọmọ lórí àwọn méjì náà lọ́wọ́ ìyá wọn. wà máa ní àhà tó àwọn ọmọ ẹ wo títóbi ọlọ́run bẹ́ẹ̀ náà ni èdè wa méjèèjì lábẹ́ ìtọ́jú ọlọ́run ni wò èèyàn tètè rẹ̀ wá pápó fún òwò bí ó ṣe rí lọ́ba ti rí eyín lọ́rùn lọ́ọ̀kan ètè ó ní ti ṣe bẹ́ẹ̀ ó ní tẹ́ ẹ tiẹ̀ bẹ́ẹ̀ náà ní pé èpè yìí ó náà ní tẹ́ ẹ tiẹ̀ kalẹ̀ ojú ó náà ní tiẹ̀ ó ti arọ́ mẹ́rin náà láti ká o. ẹ̀kẹ́ wa bó ṣe ń gbọ́nà yìí ó ní ọ náà ní ẹ̀ wájú náà tí eyín dúró sí ó náà ní àti àti àti tí ń bẹ́nu ẹ̀ ó ní tó nà lè eyín iwájú ó ní tiẹ̀ kì ṣe tọ́yẹ́ tó fún tẹ́tẹ̀ yìí fún tẹ́tẹ̀ yìí

àwọn tí wọ́n ń fa tí wọ́n fi lé súnà ẹ wo wàhálà ti ń bá wọn wàhálà ti ń bá wọn lórí pé kúkúrọ̀ ọ̀dà máa yọ ọ̀fẹ́ kúkúrọ̀ ọ̀dà yọ ọ̀fẹ́ ọlọ́run ò ti ń gbà wọ́n bẹ́ẹ̀ ẹ wo ti tóbi ọlọ́run ọlọ́run ti ń gbà wọ́n bẹ́ẹ̀ ọkùnrin náà ló ti mú bẹ́ẹ̀ náà ni àgbọn wa náà ní fẹ́ẹ́ ti ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ lásán bẹ́ẹ̀ náà ni ọrùn wa bó ti dúró yìí àwọn bí ìjẹba ní pírọ́blẹ̀mù lọ́wọ́ ẹ̀rí tí wọ́n bá wọn ṣe nǹkan mọ́ sẹ́yìn ló rí báyìí dáa ah, ọlọ́mọ kò fẹ́ o ọrùn ọgbọ́dọ̀ mi lọ́pù wáyé kó yí bí aago láyé náà ìyẹn ti lọ àdìgbì àwọn mi àdúgbò yí báyìí kó yí báyìí ọ̀tọ̀ òpèrè àjọ mi ọ̀yàtọ̀ bàbá tó yẹ kí ní ewu ti bẹ́ẹ̀ náà ni ó nínú tẹ́rẹ̀ oní àyíké kọ́mọ̀jì kára ó ń lásìkò kọjú tára bá ti tutù bọ̀ wàhálà ni tọ́ba ti gbóná kọjú wàhálà ni gbogbo àwọn ọmọ ara wọn ó lè mú wọn lè. ni ara pátápátá òun lè dúró déyìn báyìí ìtàn ìtàn ìtàn pa tẹ̀lé ẹ gbọ́ wọ́n ní babaláwo kan ní kò lè mú nígbà tí wọ́n bá ń gbé lọ ọba ti ní bá wọ́n kónú bá wù <laughs> nígbà tí òsì kò kẹ̀kẹ́ lára rẹ̀ ó kónú kọ̀ǹtẹ́nà kan ní gbé lọ rẹ̀ yóò <laughs> tí ọba ti tẹ egbò egun ẹ̀yìn náà lẹ́lẹ̀ egun ẹ̀yìn náà lẹ́lẹ̀ bí egun ti ti wà náà ní sábà tí ìjọba ti kan ó lè àfẹ́kẹ́ ẹ̀ lórí kébé bẹ́ẹ̀ náà ni kéde rẹ̀ méjì ti ń bẹ fún ọ tọ́jà pé ọmọ ọmọ orí ti di omi àti nǹkan tó ti jẹ kí ọmọ kọ̀ ọ́ tó di pé yóò dìbọ̀ kí ẹ̀ bá ní kidney problem wàhálà ni wàhálà ni kódà ẹ̀ lómi kí ẹ bá ní kó donate kidney fún wọ́n lè donate ẹ̀ ní kò dé tà owó èlò náà yẹn bá ọlọ́run tó fún yàn gan èlò lọ́ba lọ́wọ́ yìí ọlọ́run wa rẹ̀ fún lébi èlò tó ti tì mí tí kò bá fọ́n yàn ìjọba fọ́n yàn tọ́ba àti tó méjèèjì lọ abọ́ tẹ̀wọ̀ ó lé mi jáde fún òdodo yìí nínú méjì tó ní tọ́ba wa fi tàánú rẹ̀ ajẹ́pẹ́ ìjọ́ni tiẹ̀ náà bá fọ́n tẹ̀wọ̀ tó ọ̀tẹ̀ tí òfin kankan gbogbo wájú yẹn ọlọ́run fi rọ́bì làálà ní ẹ̀ ó fi máa di àwọn ìdájọ́. bẹ́ẹ̀ náà ni ẹ̀dọ̀ ti ń bẹ́nu o náà ní wàhálà rẹ̀ ti ṣe lórí ìdájẹ́ sọ̀rọ̀ rẹ̀ lórí gbogbo bá ti sọ̀ ní méjèèjì tí ń sàkúlẹ̀tì ní àti lórí ìjọ́mi. bẹ́ẹ̀ náà ni ti ń bẹ́nu wa méjèèjì yẹn bó ti ń pọ́ǹpù ẹ̀jẹ̀ lára àti ká èyẹ ọkàn òun náà ní mẹ́ẹ̀ẹ́sì ẹ̀ lóríṣiríṣi àti ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ tó lọ́n gbà mí nínú ìmọ̀ nínú ìmọ̀ orí sàwé ó ní pé ntọ́wọ́pọ̀ jù ní pé ẹran tí wọ́n bá pa kò lè jẹ fùfú rẹ̀ kì í sẹ́dọ̀ fùfú rẹ̀ kò lè jẹ lọ́sẹ̀ kò lè jẹ èyí tí wọ́n bá jẹ orí à dókítà tó jẹ́ veterinary doctor yóò tẹ̀ lọ yóò bu nǹkan bí omi báyìí yóò bu sí tí ọba tẹ̀yìn èmi yọ wà tó kó fi ẹnì jẹlé yìí ṣùgbọ́n nu mẹ́wàá mẹ́jọ lè mọ́ta mẹ́ ṣùgbọ́n wàá ti wa gbogbo ẹ̀ láàbù lọ lé ọjà á sì tún mọ́ ọgbọ báyìí pé kíní kọ́lọ̀ kíní yọ ọ̀jọ̀ra kó nínú ìṣe àríkà yìí tó ń ti bẹ́ẹ̀ àbùrà náà àbùmọ̀ra lọ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni ẹ̀dọ̀ ni máa da márùn ní náà bẹ́ẹ̀ kí èyí dàbí ìkọ̀lẹ́ ẹ̀ fẹ́ẹ́ kó ti bàjẹ́ níbi áàpù bẹ́ẹ̀ pé ẹran tí nǹkan ti ṣe é pọ̀ jù kò sínú àlàáfíà fún ọgbogbo ní lọ́jẹ̀ kọ́ lọ jẹ́jẹ́ rẹ̀ kó wọ́n lọ jẹ́jẹ́ rẹ̀ ọbẹ̀ kàdúgbò wa tó bá ti tó ti rẹ̀ lọ́nà lọ kọ́ àlàáfíà rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí máa kọ́mọ jòlì ọyọ́ wa bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ wa oní tiẹ̀ ti dé omi tó mu tébù bá fi lè tẹlẹ ẹbẹ aa ló wà ta wọn fẹ egbò ti wọn mọ ọwẹ egbò ti ọmọ tòrò wọn yọ ọta ni ọta ni tiẹ o wọn bá máa lò ó ti ba bẹ́ẹ̀ náà ni gbogbo ń gbò ó náà bẹ́ẹ̀ náà ni àmọ́ tí máa wà lára rẹ hàn ó náà ní ìfún gbogbo wọn ló ní fẹ́ẹ́ tiẹ́ ìgbé ọ̀gbọ́dọ̀ kan kù ìgbé bá kan kù bá lórí ó lè bọ́lá lórí ó lè rìn ìgbé ọ̀gbọ́dọ̀ kan kù ìgbé ọ̀gbọ́dọ̀ pẹlẹbẹ tán kọ́ wá ní gbogbo pẹ̀tí kẹ́kùnrin lọ fẹ́ yà á fẹ́ dá wà lálẹ́ bí ẹ ọ̀sẹ̀ kù tí ó gbé ọdún gbogbo nígbà tí mi bá ń bọ̀ èmi ọmọ jáde bẹ́ẹ̀ náà ní sọ ọ̀gbọ́dọ̀ sàn gbogbogbò tọ̀lọ́fẹ́ tọ̀tọ̀ bọ́lá bí ìbá ti wá ń dé yọmọ fújà ọmọ ìjọba jáde ẹ wọlé alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni tọ́jà gbogbo ara wọn náà ní a ti dọ́kun wa nínú táwọn àwọn olóyè àwọn tí wọn fẹẹ tí wọn ti pa sí ìjọ ń sọ fún ẹlẹgbẹrẹ láti wọn ní nursery primary one primary two primary three obìnrin làwọn sábà máa ń gbà tìtọ táwọn bá gbọ́ pé yín máa yíwọ ṣùgbọ́n primary four primary five àwọn máa ń gbọ́ pé yín bẹ ọkùnrin lè máa ní ìjọ ẹ wò ní tóbi Ọlọ́run tí wọn bá gbọ́ pé yín ọkùnrin ò rí àánú owó tí ọ̀ka tọmọ kéékèèké ọmọ àti gbólókílé èyí tọmọ mi ọtọ síbi etí ọyọ ọtọ bá tóbi ọgbà ọmọ tọdọ tí ó kàrí ewé ìyànjú ẹ ńgbọdọ tó jọ ajẹ pé ọtọ àbàbí lè yọ gba ìkọ ilé ìjọ ilé ayé kéé ní ilé kéé ní inú ní tí n bá ti gba obìnrin sọ́ọ̀bù ọmọdé yìí tẹ́ bá ti gbọ́ pé títẹ́ báyìí yọ ọmọ kó ń gbá ń bò sọ ìgbà kò sí bàbá ẹgbẹ́ rẹ̀ ẹ̀ka fà ló ń gbá yìí tó o ti gbà náà ló ń gbà ó ti gbà yọba tó tó bá lójú yín ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ tó padà wá ẹ̀ tó bá gbogbo ẹ̀ tí ó ti di bá kẹ́kẹ́ rẹ̀ ṣùgbọ́n bí ibi tẹ́ ẹ̀ràn gan gbogbo ẹ̀ yóò ní ọ̀rọ̀ ọ̀rùn fún àwọn ẹ̀wọ́ lọ́n ti ṣe wọ́n tọ́lọ̀ bá ti gbogbo alọ́gbìn wàhálà yìí alhamdulilayi ọ̀rẹ́lẹ̀ àlámi. àwọn èèyàn kan sọ́jú pé ń tọ́kùnrin fi ń jọ́kùnrin rè tó bèrè fi ń jọ́kùnrin rè wá àwọn sáyẹ́ǹsì náà ni wọ́n á fẹ́ lómi ní aṣọ káàdì tó bá fẹ́ ṣe ìjọkùnrin rẹ tó máa bọ̀ àwọn bọ̀ sí ti gbìyànjú ní wẹ́ẹ̀sì lóòótọ́ yọba di pé ọkùnrin tí yọba di òkè yọba tóbi <laughs> ẹ wo wàhálà owó tí ọ̀nà wọn ẹ wo wàhálà maintenance tí ó fi lè lé bẹ àwọn sẹ́ẹ̀sì ti ń bẹ lára mílíọ̀nù ni wọ́n ẹ wo wàhálà tó kó bá àwọn sẹ́ẹ̀sì yẹn olùwà mọ́tọ̀jọ́ tí ó fi lọ́dọ̀ lọ nígbà ó ti kú ní tí ọ̀bọ̀ lọ gbèdà iná ìlà àwọn dèmí ní nílẹ̀ tí wọ́n ti ju obìnrin lórí wọ́n ní gbogbo sọ́kùn náà bá lè dé nílẹ̀ tó bí ó dé tí ó ti jọra wọn bóòlù ẹ̀ ti wá rí ọkùnrin bẹ́ẹ̀ tó jinú kọ́kọ́ ìyẹ̀wò sínú yọ̀wà máa dòdì ẹ̀yin ọdún tẹ bá lè fẹ́ tó fẹ́ ìyẹ̀wò ni kò sí àlọ́ jẹ́ ìdí obìnrin rẹ sínú ọkọ̀ ọ̀run yẹn ti kí bá dé ní ọ̀dọ́ kí àti obìnrin mọ́ ni nígbà tó bá lọ fẹ́ di obìnrin sọ̀rọ̀ tó kọ́ ìyẹ tó tún fi òwò sí igi ní bóòlù ó ibi tá a ti ń yàgbẹ́ náà ó náà àwọn ẹlòmíì tí wọn bá rí tọ̀tọ̀ wọ́n lè dá òkè inú rẹ̀ wọ́n lè dá wọ́n mọ̀ bá bàná tẹ́ḿpẹ́rárì ní títí èrí tọ̀tọ̀ lẹ́wọ̀ abẹ́lẹ́ ọ̀dúnjú kọ́lọ̀ kọ́ sá àdúrà ọmọ kan wọ́n ní nǹkan rẹ̀ ọ̀nà tọ̀ báyìí láti láti di two thousand ten ní ti ń parí di ìṣe wọ́n bá sọ pé sàkóso pé kò fi lè nà tọ̀ síwájú báyìí ló ti dé ní wọn bá sọ pé ìdàgbàsókè kó fi lè nà tọ̀ ọ̀dùn tó yàrá wọn fèsì lẹ́nu wọn sọ pé ìdàgbàsókè tó bá nà tọ̀ tó tọ̀ ìgbìkan bá tún jó ibi tí wọn ti yẹn ti yẹn ti sọ pé ìgbìkan bá tún jó èyí tó fi ju àwájú wọn bá tún dà láàrin wọn bá tún fẹsẹ̀ tó yọ ẹran níbi ẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n pé wọ́n fi yí bẹ́ẹ̀ wọ́n kí ti a alhamdulilayi rọ̀ sílẹ̀ níbi wàhálà ti máa bá àwọn èèyàn ní ẹ̀kọ́ àìsí ní kí nípa àlàáfíà wọn kọlọ̀ nǹkan sàánú wa kọlọ̀ nǹkan abọ́lọ́gbọ́n jẹ ọ̀yọ́ wa lẹ́nu wọn. bẹ́ẹ̀ náà ní san méjèèjì òun náà ní tẹ̀sí ti àtọwọ́ kódà pé mọ́ta ọlọ́nibàlá ọ̀ọ́dẹ́rì náà àlà àlùmọ́tàwù yàbàdànà àwọn alágbára bá ti ṣùgbọ́n nígbà tí tẹ́tí kálukú ṣe ọ̀yàtọ̀ síra wọn ọ̀yàtọ̀ síra wọn ọlọ́run wá sí wọn. ó sì ṣe márùn-ún bọ́bá jù bẹ́ẹ̀ lọ bí tó bẹ́ẹ̀ nínú yẹn ti omi dé ó dé kù bọ́bá ti di mẹ́rin báyìí ó ti di ìlú báyìí. téèyàn bá wá ń bẹ tí ò tiẹ̀ lápá gbogbo ẹ̀ ti yọ kú àbẹ́ ọkàn níwà ìrìn òní eré rẹ̀ ò balance tí ọba wa ní méjèèjì ó problem nípa àkókò ọmọ rẹ̀ ọmọ balance bẹ́ẹ̀ náà nínú tí wọ́n jẹ́ kéèyàn balance ó tún bẹ níbi inú ètò wa tọ́gbẹ́rẹ́ tó bá dé wọ́ọ̀dì kọ́ èyàn ọmọ rìn nígbà tó fẹ́ ṣubú yọ ọmọ rìn nígbà tó fẹ́ ṣubú kò ní ṣe kọ́ fẹ́ ṣubú torí àwọn ẹgbẹ́ bá kóòlù tó bá kóòlù nígbà bá tó bá lò fẹ́ gbóló dùdù nǹkan tó wà létí omi tó wà létí omi náà ṣe kò ní pẹ̀lú ẹ̀ tí ọba ti ṣẹlẹ̀ kò ní lé dúró ẹwọ tó tóbi ọlọ́run nínú àwọn akẹ́kọ̀ọ́ kan tá ó tó pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ àwọn ẹni wa bá ṣe jù ó ní ó ní tó wà fún bọ́ọ̀ ọ wà tó rẹ wà. bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ ń wẹ́sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹlòmíì tí ọba ju ọtọ́ bá da gbogbo ẹsẹ̀ yìí lẹ̀ báyìí mú fẹ́ǹsì rẹ̀ rí dàbẹ̀ tó lé kọjá ẹ wò ti tóbi ọlọ́run bó ti wá pọ̀ lọ́jà àtìrẹ́ rẹ̀ nìyẹn torí ẹ̀ làwọn àbá sọ pé àwọn tí wọ́n bá kọ́ di sáyẹ̀nsì tí wọ́n sọ di sọ́fìn tí wọ́n sọ di hard tí wọ́n ọba ní ìgbàgbọ́ sí ọlọ́run ìyá wọn ní ọkọ̀ jùlọ آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد تدريهم آياتنا في الآفاق أو الموضع الأنبار الموضع النبوة محمد صلى الله عليه وسلم الموضع àwọn tí wọn gba kura gbọ sanurihim ayatina fil afaq ohun àmì àwọ̀ ọlọ́run tí ètò sọ̀rọ̀ Qur'an á fi hàn wọ́n ló fèrè fèrè sánmà wọ́n fi àwọn ìṣẹ̀lẹ̀ nínú ẹ̀mí ara wọn jẹ́ wọ́n rí ohun àmì ìtọ́lọ́run pé à ẹ̀yìn ìdáhùn tó ti kù plan yìí fẹ́ kó náà lọ́lọ́run. أولم يكفي بربك أنه حتى يتبين له أنه الحق شوفي ما شاء الله بالموجود أولم يكفي بربك أنه على كل شيء شهيد tí kò wá sí tó fi ọlọ́run bá ọmọ onímọ̀ tó gbogbo nǹkan pátápátá yìí rí nínú àyà àkùrá àti àkàlórí eléyìí tó náà ní tó rà tó yìí àyà ọlọ́ni lakọ́dé kọ́lá bínú lè sáànù sí àǹfààní tẹ́kùrí. lùtùtọ́ fún wa pé fúláàmù bá ti wà kọ́jú ọjọ́ kí ni fúláàmù ló búra ni ẹ ló ó dájúdájú dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn níbi ọjà ra dáa jù lábí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ẹsẹ̀ méjì lọ́lọ́ ti fún ọkùnrin mẹ́ta kò sí lẹ́yọ kan ẹ̀ẹ́dẹ́sẹ̀ kẹba kan tó bá kù kejì ẹ̀wò bíbí rìn kódà ní ẹ bá gbé igi fún ẹ̀wò wàhálà tí ó máa ṣe tí ẹ bá bá fi kéjì ẹ̀wò fìtínà tí ó máa rí nínú ẹ̀sìn wọn bẹ̀rẹ̀ lọ́sẹ̀ fi ó lò ọlọ́kọ́ sàánú wa o ọlọ́ọ̀ni ìgbégunra wọn látòkè délẹ̀ ẹ̀rí nínú ìtọ́jà àdúgbò ẹ̀rí gbé ìyàngunra wọn gbé ìtọ́gbọ̀ra wọn ìwọ tí látòkè jẹ́ kéèyàn máa fọwọ́ rìn àbí ọmọ arákòrò àbí ọmọ borírin ẹ wò wàhálà jẹ́ mọ́tẹ́lẹ̀ ọlọ́nìlà kọ́dé kan alákùnrin lè sáànù bí àgbàdì sẹ́kù rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn agbègbúra wọn ní ọ̀nà tó dáa jù láti ìpìlẹ̀ lọ́lọ́ débẹ̀ lásìkò yóò máa dàgbà lọ́rẹ́ nínú sọ́rọ́tò ìbálàjì ayẹyẹ tẹ́lẹ̀kẹwàá. ọlọ́ni alámúnẹ̀jẹ̀ aláwọ̀ àìní wàjúbá wàtàkọ̀tẹ́ wàhádà ìdáhùn nàjídẹ́ ọlọ́ni tá a wá tóbi méjì fọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìwọ́dì kan fọmọ akíkan nínà kó gbogbo ní ó ṣe rí nítorí ọmọ rí yóò fèrè sí kọlá méjèèjì lẹ ṣùgbọ́n ti tún dáa dúpọ̀ mọ́ni bẹ̀rẹ̀ lọ kò sí gbọ́dọ̀ jẹ́ pé kó tí wọ́n wà wájú kó tó wà lẹ́yìn wàhálà ni kọjá kó bó ṣe ń bo wájú iná ló tún máa rẹ́yìn ó dùn ti concentration etí ègbéjì bí yorùbá ti máa ń ẹwọ títí omi ọlọ́run alámùnájà aláwo àyèyè táwọn ọlọ́run tá ti tó méjì bọ́mọ ẹ̀ léèyàn ní wáyé ká àti àwọn ẹyọ kan ọlọ́run ṣe méjì kò ṣe mẹ́ta tó lọ wá tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ tí wọ́n máa dúra wọn. wọ́n ní sáánà abúlé àwọn ẹyọ kan pọ̀tẹ́pọ̀tẹ́ àti ètè méjì ọlọ́run ti ká oríṣi ara wa ní nílé àwọn ọlọ́run bá bẹ̀rẹ̀ ó ṣe dáa jù láti gbé ta mọ́. wàhádà ìnáwó òkun olébù kó ń lọ́ wàhádà ìnáwó ojú ọ̀nà méjì àti fi hàn ẹ̀dẹ́ ènìyàn àti fọ̀nà mọ́nà ọbẹ̀ ìtọ́ da ìwọ náà mọ̀ pé ìtọ́ da rẹ̀ ìfi ọ̀dà ìwọ náà òsì mọ̀ pé ìtọ́ da rẹ̀ tùmọ̀ tí kú ọmọ bá kàn jẹ ọlọ́run ara ọlọ́run àwọn ọlọ́run tó tán ọlọ́run tó rà àwọn àwọn tó ọlọ́run ọlọ́ọ̀ni aláhùn lẹ́ni jẹ́ àlàlà mọ̀mọ́lá arúgbó ọ̀rọ̀ọ̀rọ̀ wàsánà àbínà á wàsánwara fún fa àhánà tó wàrà fún wàrà zaka fún mìíràn fọyìnbá dá àdìkùnmù wàhù rọ̀bùkù fataba arákàlọ́hù rọ̀bùlẹ̀ àlàmì. níta nkú gan lọ́lọ́run tó parí ayá yìí ọlọ́ọ̀ni ọlọ́mọba ní àdóso ilẹ̀ fún yín tó farabalẹ̀ fún yín. ilẹ̀ òsì dúró ẹ̀rù dáhùn láì lọ. ṣùgbọ́n ẹ̀yìn ń wà lórí rẹ̀ ẹ̀ ní kí ni bó ń dùn orí ọlọ́ọ̀ni orí ọlọ́ọ̀ni ẹ̀ẹ́gbọ̀n nǹkan ní kí ọmọ ayé bó ń dùn lẹ́yìn òní máa bá yí bẹ́ẹ̀ kó nù bá <laughs> nígbà tí báàlú mo wọlé ìjọba wa kó báàlú nínú báàlú mo wá ní mo wá ní ẹ bẹ́ẹ̀tì tẹ́sí wa o pé kó lu bẹ́ẹ̀tì yẹ o ipe fún ọlọ́run yìí tẹ́sí wa gbẹ̀gbẹ̀ àìmọ̀ ti gbẹ̀gbẹ̀ bá tẹ̀lé ẹ̀ ó ní tẹ́sí wò lẹ́rí nígbà tí ẹ ti káwọn gbé wa sókè ìṣiṣẹ́ bá tó á jà wọ̀ lóbi ìṣiṣẹ́ tó á jà wọ̀ lóbi ìṣiṣẹ́ ẹwu ẹwu ẹwu tó ronú lọ. ọlọ́nìkan ló kú gbàbọ̀rọ̀ wa jù láyé ẹni táwọn olùkẹ́sẹ̀ ìbéèjì òkè ẹ̀sọ́ ayé bá tó tó bára kí ni rẹ̀ ní gbogbo tọ́ba tẹ̀lé nígbà ló bá já. ìjà àlàlà tó mọ́ àrùbọ̀ nínú àmì máa ti tóbi ní kọ́jú sí òun náà ní kó kẹ́ ẹ dúró ń bẹ̀ ilẹ̀ ti ń yí ẹ̀yìn ọmọ yìí ẹ̀ máa burú wá sàmà àbínà ọlọ́run ti sàmà ní a bó ṣe fẹ̀ tó tọ́gbà yìí àmọ́ tó ọjà bò yí lórí dẹ́kì táwọn ọmọ yẹn máa di àwọn lẹ àìmọye wàrà fún yàwó wàrà ọ̀gáta kó omi náà sọ iye báà òkú yín ní jẹ̀yìnmú nínú ńtọ́jà gbòòtì ní nínú ńtọ́jà gbogbo ti ayé ẹ̀ jẹ́ta aláàbàbà mínà sọ iye báà ti ń bà níyà ni ẹ̀bùn gbogbo gbogbo ayé jẹ́ta tí sọ fẹ́ da kan bẹ ọ̀dà bọ́lọ̀ òsèlè wọ̀ bọ́lọ̀ òsèlè wọ̀ gan ọ̀dà ọlọ́run tó wá

Rabbul alamin. Ìbùkún ti fẹ́ kọ́tọ̀ ọlọ́run bá ti ṣe pé olùkọ́jú gbogbo ẹ̀dá. Inú Suratul Mulku Suratul Mulku àyà ìkẹrìnlá ọlọ́ni aláyà alámúmọ́ni kàlákọ̀ wọ́rúwà rọ̀ àti ìdùnnàkọ́bí. Mọ́ni kàlákọ̀ yẹn tọ́ba wù ọ fara aláyà man mọ̀tòlíyà ni ìmáàdà àlẹ́bí aláyà alámúmọ́ni kálákọ̀ tọ́lọ́ tọ́dá ẹ̀dá tí ọ̀wá nímọ̀ ni pẹ̀lú ẹ̀dá tọ́dá aláyà alámú tọ́lọ́ tọ́dá ẹ̀dá tí ò nímọ̀ tí mọ́ni kálákọ̀ ẹ̀ ń tọ́dá ni wàhúwà wà sí ìmọ̀lọ́kọ́ bí onímọ̀ jìbìlọ́lọ́ ìmọ̀lọ́wẹ́ tọ́jẹ́ pé ọ̀sẹ̀ tó lè máa lẹ́yìn ìgbà náà lọ́lọ́ tún wá gbé gbogbo àwọn oríkèé ara yìí ló tún wá gbé gbóra wọn nípa títí tẹ́ bá ti sàlàyé ọ̀tọ̀ lọ́pọlọ ọ̀tọ̀ ni làákàyè ọ̀tọ̀ ọ̀tọ̀ ni èèyàn lè wà bẹ́ẹ̀ kí kí dáadáa tí ọ gbọ́ tẹ́ ẹ sọ owó owó yẹn kà tòótọ́ ni máa owó tí ó gbọ̀ mú lọ́lọ́ fún wa pé wàlá tó tó fà á amúwa alákòmọ́ rẹ̀ kì í jà aláwọ̀ ma na owó onítọ́lọ̀ ti ti ró láàrin yín ẹ má àwọn àwọn tí wọn ò lọ́wọ́ àwọn tó fà ní òde yìí ní òde yìí láti

kéèyàn tọ́jú ìlú kọ́náwó olùkúlù oore tí ìlú lè jẹ náà àwọn tó ti dáadáa tí mo lè gbàgbé rẹ láíláí ọrọ gan ni kálukú ọmọ bá ah, ń gbọ wá ń kó ni mo ti báyìí ń gbọ wá ń ni kaba ń wá ń kaba ìyá olè sí yẹn kú ṣùgbọ́n ń bá yóò mú gbọ̀ yóò yóò mọ̀ ẹ̀jẹ̀ kan yóò wà á máa àwọn alùpùpù dáwùlà ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n rọ̀ nìyẹn dáwùlà àkọ́kọ́ kọ́kọ́ dúró nínú fámìlì wọn ó tún ṣubú ìkejì tó dúró ó tún ṣubú ìkẹtẹ ìkẹ́ ń lò ní ìsìn yìí ó ti lé ní one hundred and ten years ní ẹni tó jọba yìí dáwùlà àti mẹ́lẹ́kà tẹ̀lá bí. èyí tọ́kàn àwọn ọmọ rẹ̀ tó lè tó tú ọba jẹ tó lè di ọba náà lọ́wọ́ àdúgbò iná ní sẹ̀lìmánì ọláwọn ọmọ mi ìgbà kọlifíṣàn ìjọba òkú lọ́dọ̀ mi tó ń bá ti lè kú ní ìsọmọ ọmọ ọmọ lóhùn inú àwọn lọ́dún bíi mélòó kẹtẹ́yìn àwọn sàwùdí ṣe àwọn àwọn fámìlì sàwùdí wọ́n ń sàjọyọ̀ yusuf alhamdulilayi àtọmọ àtọmọ bàbá àwọn títí abdulhabi tọ́dájà ọ̀lẹ̀ ilẹ̀ àtọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ àwọn ti lé ní four thousand ní sàwùdí fámìlì kan. àwọn náà lọ́ba gọ́ọ̀nà àwọn náà lọ́ba jíjìtì àwọn náà nígbà wọn jẹ kí wọn tó tó yàn mí yẹn wọn máa lò bá ti wọ̀ ọ́ àwọn tí wọn fàbòtì náà máa rẹ pé wọn fi táǹtì àwọn náà bọ̀ táǹtì àwọn náà bọ̀ táǹtì àwọn náà bọ̀ bá lórí òkòkò ẹwọ gan ààyọ o mùsùlùmí ni o ààyọ rárá mùsùlùmí orúkọ àjẹ ìgbà fi ń tàkàwé ni lórí pé gbogbo ń a bá ń ṣe ká máa ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn ni àwa náà ó fi rí ọlá ọlọ́run lò lórí pẹ̀pẹ́ ọ̀dọ̀ wa ni ọpọlọ ọ̀dọ̀ làákàyè ọlọ́run ni ọ̀sẹ̀sẹ̀ wa ti tí ó ni kéèyàn ó ọlọ́ọ̀ni ọ̀wà àti ìrìnà síbẹ̀ tó fi gbọ́ràn síbẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn lẹ́nu kọ́láwọ́n ọlọ́ọ̀ni síbẹ̀ kéèyàn ọlọ́ọ̀ni àti ó ti máa rìn ẹlòmíín náà ní tiẹ̀ wọ́n máa fi ọlọ́run ti pàṣẹ ìsì wa sáwọn nǹkan nínú àyà Qur'an nínú ìtaaka sí àsìkò tó parí oní àṣìṣọ́wọ́sọ ló mọ̀ pinnu àyà ìkejìlá sí ìkẹtàdínlẹ́ ogún ọlọ́run bá sọ pé wàlà pàdé kalákì náà lè ṣe sáánà ní ìṣòlá láti fi ọlọ́run ló fura dájúdájú àti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn níbi yíyọ̀pọ̀ nínú àmọ̀. amatọlọ fi dáa tóbi adama ní sọlọtọ sọlọ bí ebi agbófinni bí ìbàdí yẹn wá pàápọ̀ tí wá ń fún èyí yọ pọ̀rọ̀ nínú ẹ̀ lọ́nà fi dáa tóbi adama ní sọlọtọ sọlọ. àwọn onímọ̀ mi náà sọ pé ọmọ di enzyme nínú àwọn àti vegetable náà ní ìpìlẹ̀ ń bẹ tọ́jẹ́ pé láti bẹ̀ náà lọ́dọ̀ ti wá tó kọ́ pọ̀ nínú jẹ ọ̀yà ajẹ́ ń bọ̀ ọlọ́run ádámù láti di àwọn àwọn rẹ̀ ọlọ́run náà tó ń dá wa láti di la pàdé náà ní ìlú dájúdájú ń ọ sọ pé kálá àbí ìsálà ọlọ́ni yẹtù sálà lórí ẹ̀ wá dání àwọn tí wọ́n ti ń sọ láàrin àwọn èèyàn wọ́n wà bí yẹn bá wọ́n wà lọ. èsì <laughs> ìbọn jáde òní jẹ́ àti wọ́n ní ńlá ìdá ọlọ́ni wa la kọ́jú kan láti náà lè ní sáànà ní ìtura láti fi ṣe ń bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú èdè yọ̀pọ̀ nínú àmà tó ń má jà ní náà wúlò tó bàtà ní wàrà rí ìmọ̀jú ní àwa ṣe ní àtọ̀ tó wà láàyè tó rinlẹ̀ bí yàrá ń lò dé lọ́mọ sí bàbá wà ní èmi wà ní ẹjẹ ńdó ẹjẹ ńdó ti lẹ́nu bàbá ni wàá dó padà bàbá ni alábà gbà. ibi tí ó ti máa dàgbà sókè tí ìdàgbà kó tó ti yàn fún ilẹ̀ lágbé sí tó máa kálákí náà ní oṣù padà alákọ̀tà yìí fàkàlákí náà lè alákọ̀tà mọ́tẹ́gàtà yìí fàkàlákí náà lè mọ́tẹ́gàtà ìdọ́ọ́mà fàkàtàwọ́ náà lè ìdọ́ọ́mà làkúmá tó máa àyìnṣẹ́ àná ó lè ahsanul khaliqin ọlọ́nilẹ̀ yìí gbà náà àwa adá ọmọ ẹ̀dẹ́ ènìyàn adá láti fi àtọ̀ àtọ̀ àtọ̀ yẹn àtọ̀ di ẹ̀jẹ̀ ní gidi àjẹ̀rí gidi àtọ̀ di ẹ̀ẹ́dá ti ẹran tó ti ń sìn ẹ̀jẹ̀ tó yẹ pé yọ lẹ̀ pọ̀ máa kò lùfẹ́ àtọ̀ di bá ti ẹran bá ti ẹran fẹ́ kó mú sígà tí òòjú téèyàn lè téèyàn lè ju ẹnu lọ yẹn bá fẹ́ bú yẹn tó tẹ́rẹ́ pọ̀ wọ́n ní wúwa mọ́tò ga tó aláwọ̀dọ̀ wọ́n lọ dàbí bá ti ẹran kan lórí tébù alápàtà tó ń tàn tẹ́rẹ́ pọ̀ nù. ọlọ́ọ̀ni bá fa lákínà làálà pàtó mọ́tò ga láti di ẹ̀jẹ̀ yẹn láti wá dá bá ti ẹran nígbà náà awọ fafa lákínà ní mọ́tò gàtà ìgbà ọmọ láti di bá ti ẹran láti dá igun fákàtà òun náà lè ní ìgbà ọmọ láhùnmáà. eegun yẹn atúwọ́ àfi ẹran bò ó tọ́jà pé òun náà tó ní sẹ́sí ń ṣe lára eegun bọ́ba ti lọ rẹ ń wọ́ bọ́ tí egun bá jẹ́ egun tó ti wọ́ bọ́ yọ egun rẹ̀ kó ọmọdé àwọn alẹ́ lẹ́nu ọbẹ̀ yọ ọkàn fọmọ yọ bẹ̀rẹ̀ lásán ní oṣù ní sáfà yìí láti oṣù gbogbo gánwọ́ yìí tó máa ń ṣe àná òun ah, ah. ní ọ̀hán ọlọ́ni adá ọmọ dédédé láti di àtọ̀ àtọ̀lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ di ìlú ṣe bá fi ọ̀rẹ́ bá fi ọ̀rẹ́ di ìlú gbòòrò tó wá jẹ́ èyí ẹnu imú àwọn ẹsẹ̀ ẹ̀yìnká kàá ẹ̀dá yẹn ti kéyìn láàrin ìlú mẹ́fà Allahu Akbar Allahu Akbar bí ìgbẹ́tọ̀ yàgbá mọ́ tí ẹ wá kọ̀ dẹ́mu dọ́kàwé tí ẹ tó wá ní àwọn ènìyàn fẹ́ ti dé láti kánú ìgbà yẹn fẹ́ ra jọ lọ sí fàgàláìsà tó tún wá tà fún ọ tó tún dowó wọ́n tún lọ fi ká jílẹ̀ lọ́dọ̀ ọdún wọn wọ́n bá tún kótó bá tó fẹ́ wá tó bá tún rà tó tún bá tó ilé náà dá ọmọ tòbí ọmọ kan dáadáa látara lè bẹ̀rẹ̀ ẹ̀dá tó ti kéyìn tó lè mà ipò nímá. fatabaaraka Allah. tótó fún ọlọ́run ìbùkún ní fọlọ́run gbígbá ní fọlọ́run orí ọlọ́run tí ò ló pẹ́lẹ́ àtàlù lè fa àlèké kéde tẹ́ka àlèké náà bá wọn má sì dúró ọlọ́run tó lé pé ó dẹ́yìn ó fi dáadáa bọ̀ a dáadáa àdìgàlà bẹ́ẹ̀ tí wọ́n dágbó protẹ́tì yìí àtìkú ń bọ̀ ọ́ kẹ́ lọ ọlọ́run tó ń ma ní nàkùn yẹ̀wò wọn lẹ́sẹ̀ amadu gbogbo àbúrú. ń bọ̀ bá tó ti tó àjíǹde á ti gbé yìí dé o àwọn tá a jẹ́ kẹrin protẹ́tì tàkọ́kọ́ náà là á protẹ́tì lẹ́kìtì náà wàlá kọjá kọlá sí náà kọ́ ọ́ fún mi kábí àgọ́rọ̀ ìkọ̀. وما كنا عن الخلق غافلين برب العالمين ọlọ́ọ̀ni sọ́mà méje àwàlá ké ládá yí lókè wà máa kún ná àyẹ̀lẹ̀ palẹ̀ ìgbà abúlé àgbàgbé ẹ̀dá kankan o kẹ́ ẹ mọ̀rùkọ àgbàgbé ìtọ́jú ẹ̀dá o àgbàgbé ìtọ́jú ẹ̀dá rárá ẹ̀wù tí tóbi ọlọ́ọ̀ tó ìwọ̀n bá ti agbọ́ ìfọlọ́ọ̀dé wúlò fún wa tó àti tọ́nà yìí pé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ tó táàlì rọ́bìlì àádàmì táàlì fúnwọ́ rẹ̀ ìmọ̀ kó lè jẹ́ gbogbo ń tá a sọ yìí kó lè sí làákàyèlẹ̀ láti bá a bá rìn lọ ká máa ń ṣe rọ́bìlì àádàmì bá a bá ka quran ká máa pé ó fẹ́ dúdú ìdáméjì ní mẹ́ta quran lórí rọ́bìlì àádàmì náà ní nàìjíríà ní sọ àwọn tí wọ́n ní màtí ìmọ̀ sáyẹ́ǹsì tí wọ́n máa kúnyà wẹ́wẹ́ àwọn tó rí tí wọ́n tún máa dáná ní títí orí títí bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ máa wò bí a ti wá fún ìyàtí wẹ́wẹ́ wọn pẹ̀sì aláìsí tàbí wá wà bàbá lòun ẹni tí ń sojú yàtọ̀ sílé tí bàbá dọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ sọ pé ọ̀nà ìlú ló dínú òun ọ̀mọ́ wọn ètò lẹ́yìn tó wọ̀ wọ́n ní general treatment ó ń rọ ní wọ́n ní paracetamol ṣùgbọ́n tí mi mú rọ ọ̀kan wo tètè lọ bẹ́ẹ̀ ti dé o ọlọ́kàn wà bẹ́ẹ̀ ẹni tí ń tọ́jú ọmọ èké tí ọ̀mọ́ tọ́jú àgbàlagbà àwọn akẹ́kẹ́ mbẹ dókítà kan ní sọ fún mi ah, ẹ wà lóde ṣé lè gbé ọ̀fẹ́ mọ́ kọ́ nù fẹ́tì wà yìí dókítà ní sọ ó ṣe lè gbé ọ̀fẹ́ mọ́ kọ́ nù fẹ́tì wà yìí mo ní kí ló dé ó ní ọ̀rẹ́ ẹ̀ wò ìjọ ti ẹ̀kẹ́ aláìsàn lórí òun náà ní ọmọ òòjọ́ látọjọ́ tí wọ́n bá di twenty eight day ìdókítà ní ìgbésí ayé rẹ̀ lọ ó ti wà gbogbo wàhálà tó bá lè tẹ ó ti wà bẹ́ẹ̀ nìkan tàbí tó sọ gbogbo wàhálà tó bá lè sọ ma láàrin tó ti eight days yẹn ni wọ́n fi káàbù ní ìgbọ̀nyẹ tí yóò lọ́ba lè fún ọ̀dọ́ yìí lẹ́yìn tó ti eight days ẹ̀ máa gbé lọ́dọ̀ dọ́kítọ̀ àwọn ọmọ ọkọ ẹ̀ ó ti tó bẹ́ẹ̀ wọ́n ti tó ń gbélé lórí ẹ̀ wọ́n ń ba phd lórí ẹ̀ tí ó yọ pé ó ti di pòfẹ́sọ̀ ìtọ́jú ọmọ ọ̀tọ̀ tó làwọn jẹ́ òṣèlú ẹ wo kíkó bí ọlọ́wọ́ pátá bá ara ká wá àtàlù lẹ́ka àdìgbé ibẹ̀ yẹn láti lóko bá bá tó kọ́ lọ́jọ́ òkú wa láti ọ̀la ọ̀la ẹ̀ka jọ́ à. Thank you.

خير خير رسوله اللهم انفعنا بما علمتنا وعلمنا ما يرضى وقنا حكما الحمد لله على كل حال اللهم اجعلنا على دين الله ونصرة الله